رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته أدوكو فوان الله سبحانه وتعالى تدوشي نوان فوان الله تقبالي لوري توري توري reviving the Umar half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ́n ṣojú abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó má ṣàìjẹ́ kó ṣàǹfààní fún ẹnì kankan wa. bàtà máa gbéyẹ̀wò lénìí òun náà ni man huwa Allah tani ọlọ́run bá Allah àwọn táwọn bá gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamuruddin Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'aw bisimilayi falyatafaddal mashkura. alhamdulillah alladhi la ilaha illa hu ilahi al-awwalina wal-akhirin. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ọlẹ́tọ̀ sí kámasìn lérí ilẹ̀ rẹ̀ àti lábẹ́ sánmà rẹ̀ ọ̀sẹ́ni kíkọ́ lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba wa lódodo ọba yìí náà lọ́ba tí gbogbo àwọn ẹni ìsáájú sìn gbogbo àwa tá láyé àti gbogbo àwa tí a padà wálé ayé a gbọ́dọ̀ sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba Allah ọlọ́run ọba yìí la dúpẹ́ fún tó sàwa ní ẹni tó gbàgbọ́ nínú ìjọkan rẹ̀ ó fi wá sínú àwọn tí wọ́n jọ́sìn fóun nìkan ṣoṣo ó sì fi wá sínú àwọn tí wọ́n ń wá rẹ̀ nígbà tí wọ́n bá ní bùkátà ọba tó dájú wakọ ara rẹ̀ tó dájú wakọ ẹ̀sìn ọba náà lọ́ba tá dúpẹ́ fún ọ àpàdà sí ibú àti tìgbà ọlọ́mọjọ bẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bù òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bà gbogbo àwọn ará lẹ́rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì nínú ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú alukur'an ẹ̀rí ojú ọ̀nà tí yẹn gbọ́dọ̀ máa tọ̀ òun náà ni ojú ọ̀nà súnà gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá ààrẹ rí fún alukur'an àti àdísì wọ́n èé pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè gbogbo bídíà ànábìlá nù ní okòwà nù ní ọlọ́run wọ́n jẹ́ ọwọ́ oko ànù gbogbo àwọn táwọn mbẹ ọlọ́mọṣẹ́ bá ní yọ wọ́n kó mbẹ ẹ̀yọ́ màyá mi ìtí wọ́n ní kí agbéyẹ̀wò ní ọ̀rọ̀ ńlá ni òun náà ni man huwa Allah man huwa ń pè ní Allah Allah orúkọ yẹn ẹnìkan ṣoṣo náà ni máa ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni ọlọ́wọ́n ọba tó dá sánmà tilẹ̀ tó dá gbogbo nǹkan Allah àti ń gbọ́ táàmà gbọ́ Allah Allah Allah kí ni wọ́n ń pè ní Allah kí ni túmọ̀ Allah Allahu wal ma'lum wal ma'bud haqqan ìtí wọ́n pè ní Allah ìtumẹ̀ òun náà lọ́ba tí ọlẹ́tọ̀ sí ká máa gbogbo tó bá ti yàtọ̀ sí Allah àgbọ̀dọ̀ sìn ọba yìí ní àwọn orúkọ tọ́pọ̀ rẹpẹtẹ alikọ́ọ̀lìkù òun ló dá gbogbo ntaari àti ntaari mọ́ni huwa Allah tani wọ́n pè ní Allah mọ́ni huwa Allah alladhi khalaqana wala nara tani di Allah ọba tó dá taari àrọ́lọ́n mọ́ni huwa Allah tààlà ń pè ní Allah alladhi amanna bihi wala nara ọba tí a gbàgbọ́ látara ìgbọ́lọ́wọ́n bá gbọ́ là ń kírun à ń gbààwẹ̀ à ń lọ Mọ́kà à ń yọ zaka à ń ṣiṣẹ́ rí àṣìrọ́lọ́wọ́n bá náà man huwa Allah tani wọ́n pè ní Allah alladhi yut'imuna wa yasqina ọba tó jẹ́ pé òun náà ní fún wa jẹ òun ní fún wa mu ọba yìí tí ń pèsè fún wa ẹwà àtijọ́ tí ń pèsè fún wa a sì rí ó yẹ ká mọ ọlọ́run ọba náà ọba tí ń sọ oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà tí ń mú oúnjẹ jáde láti inú ilẹ̀ tí ń tọ́jú wa tí ń rè wa tí ń fún wa lẹ́tẹ̀gùn tí ń fún wa lóòrùn tí ń fún wa lóṣùpá tí ń fún wa ní gbogbo àwọn nǹkan tá a fi ń gbádùn ayé man huwa Allah tààlà ń pè ní Allah Allah huwa alladhi nad'uhu fayastajiba lana ọba tá ń pè lérí bùkátà wa tá a ṣe ní pínpín bùkátà náà ẹwọ ní ọjà tí ń sàdúà ẹwọ gbígbà àdúà tọ́lọ́n ti sẹfẹ́ ní kọ̀ọ̀kan wa wala nara àrí ọlọ́run ọba náà agbàgbọ́ látara gbígbà àdúà tá ń rí tàbápè ọlọ́run bá ń bẹ man huwa Allah tààlà ń pè ní Allah Allah wa yumituna wa yuhyina ọba ilẹ̀ bá tọ́sẹ̀ wa kù bá a ṣe jùkúlẹ̀ àìtí ikú wa àṣẹ rẹ̀ ò tí tẹ̀ ní o gbogbo àwọn tó ti kú láàrin wa kò sẹ́ni kan tó pa wọ́n lẹ́yìn Allah man huwa Allah ẹ̀yọ́ miami Allah huwa alladhi yumituna wahidan ba'da wahidin tásìkò bá ti tó lọ́kàn mọ́mú ẹnì kọ̀ọ̀kan wa kú lérí ilẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tí ò sẹ́ni kankan tó gbà wálẹ̀ lọ́wọ́ rẹ̀ Allah ọlọ́run ọba Allah táwí yẹn ó wọlé ahadu sọmọt ó ń lọ́bẹ̀ ẹyọ kan ó nìkan náà lọ́wà gbogbo tí ó kù lẹ́yìn ọlọ́run pátá ni wọ́n ní bùkátà sọ́dọ̀ ọlọ́run nífi ròyìn ara rẹ̀ ní al-Qur'ani a'udhu billahi minash ọlọ́run ọba ní kúl ilẹ̀ Muhammad bá mi sọ fún gbogbo aráyé huwa Allahu ahad ipe Allah ọ̀kan náà ẹ̀yọ́ màá yá mi ní Allah ahad ọ̀kan náà ni Allah asọ́mad Allah yẹn ó wà sọ́mad òun náà ni gbogbo ń tọ́ dá tọ́yẹ̀tẹ̀ sí Allah tí ma ní bùkátà lọ́sọ́dọ̀ rẹ̀ tó bá níṣòro Allah nìkan ni ò níṣòro gbogbo ń ń dá pátá ní ma gbé bùkátà lọ́dọ̀ ọlọ́run ni wọ́n ojú rere ọlọ́run ni wọ́n wà ní ọlọ́run tábà tó ń jíwèé Allah nísìnyí ibẹ̀ náà ni wọ́n náà ti mọ̀ pé kò sẹ́nìkan tó gbọ́dọ̀ jòkó lérí àga Allah kò sẹ́nìkan tó gbọ́dọ̀ gbé àìsípò Allah tábà tó ń jíwèé Allah yọmọ yíyọ tawhidu anillah ìmọ́lọ́nlọ́kan ìsinlọ́nlọ́kan ìgbọ́lọ́nlọ́kan Allah bá ròyìn ara rẹ̀ síwájú ó ní lam ó ní Allah kò bímọ wọ́n lam yulad ẹnìkan kò sì bí ọlọ́run walam yakul lahu kufuwan ahad kò wá sí nǹkan kan lérí ilé ọlọ́run ní sánmà nílẹ̀ tọ́wádà bí ọlọ́run Allah ọmọ ìyá mi àdọ́mọ́tòlá títúbí ọlọ́run ọba yọ́ máa hàn sí ọ pẹ̀lú àwọn ààyà tí ń ka yìí Allah ọlọ́run ọba Allah huwa alladhi khalaqa kulla shay'in wa laysa bihajatin ilayhi ọba yìí dá gbogbo nǹkan pátá gbogbo tó dá yẹ ọlọ́run ní bùkátà sí kankan nínú gbogbo ẹ̀ ipe tí n bá dá yín ẹsẹ̀ wa máa gbé mi tóbi nígbà tí n bá dá yín ẹsẹ̀ wa máa yìn mí ọlọ́run dá gbogbo tó dá kò ní bùkátà ẹ máa wá ràn mí lọ́wọ́ ọlọ́run lè dá nǹkan rẹ̀ sí gbogbo tọ́lọ́run bá aláàmọ́ sí ó lè dá nǹkan rẹ̀ sí. Allah ọlọ́run bá aláàtàwí wọlé awọ́lì òun nìkan náà lákọ́kọ́ alẹ́sì káàna wọ́lá mẹ́kún kọ́bla òṣèyí ọlọ́wọ́ba aláà ó ní kọ́kọ́ ń bẹ kò sí nǹkan kan nígbà yẹn síwájú ọlọ́ la bidayata lahu wala nihaya ìtumọ̀ yẹn kò yí àwa àmọ́ gbọ́dọ̀ gbàgbọ́ kò ní bẹ̀rẹ̀ kò sí lópin aláà ọlọ́wọ́ba aláà ti ń júwe fún ọ wọ́n wọlé akhiru ba'da kulli shay nígbà tó bá dé pé gbogbo nǹkan ò sí mọ́ ilẹ̀ kò ní padà sí mọ́ sánmà kò ní padà sí àwọn màláíkà ò ní padà sí gbogbo àwọn àlùjànnú àtàwọn ànábì ọlọ́run ò ní padà sí mọ́ gbogbo àwọn èèyàn àti gbogbo tọ́lọ̀ ń dá pátá gbogbo ẹ̀ pátápátá ní ọ̀padà ní sí mọ́ ọlọ́nìkan náà tó wá sẹ́kù ajẹ́pẹ́ ni ọba tí ọ̀dà wà níbo ti pa gbogbo wa òun lọ́lọ́run Allah ọlọ́run ọba Allah yẹn ọba ayẹ tọ́pa gbogbo kaná tọ́wọ́sẹ́kọ̀ nìkan òun lọ́yẹ káàdì mọ́lẹ́ ayé ta wà yìí tóró nìkan ní ọ̀sẹ̀ kù gbogbo ń dáàdì mọ́ padà tán Allah ọlọ́wọ́n ọba Allah ó ní kullu man 'alayha fan ọlọ́wọ́n ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ kò padà ní símá wa yabqa Allahu akbar wa yabqa yọ wá sẹ́kù ee eh, ta ni ó ṣẹ́kù wajhu rabbika zil jalali wal ikram وما يامي ni ó ṣẹ́kù ọmọ ya mi tí ń gbọ́ mi tí ń wò mí wa yabqa al-baqi huwa Allah ẹni jọ́ ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan bá tán Allah nìkan náà ni Allahu nuru samawati wal ard ọlọ́wọ́ bá Allah huwa munawwiru samawati wal ard ọba yìí lọ́ba tí ń tan ìmọ́lẹ̀ ti sánmà àtìlẹ̀ àwà nínú ìmọ́lẹ̀ báyìí jama òrùn lọ́yọ́ láàárọ̀ ní tí ń wọ́ lọ báyìí ẹni tó ní kórìnà yọ yọ táàfin ráyè ṣiṣẹ́ táàfin ráyè lọ táàfin ráyè bọ̀ Allah o ó mọ́pí ò sí Allah ó tọba ní kò sí Allah a jẹ́ pé inú kórìnà ọ̀dàrú àbí sì jókòó ẹnìkan ọkàn ju òkúta sí òkè ilé rẹ̀ gbà gbà ẹnìkan tó tan torchlight yàrá yàrá wọ́n wá ń sọ fún ọ yí pé ẹnìkan bẹ lẹ́yìn ilé oníkòsí nǹkan kan bẹ̀ gbogbo àwọn ará ilé náà wọ́n mọ̀ pé a ọ̀gbádùn dáadáa ọba mi ń tan oòrùn sí ọ láàárọ̀ ọba yìí ń rọ òjò bójú ọba ti ń rọ ẹ̀tí máa ma ṣe kínní yóò máa ṣe ṣàrà ṣàrà ó ti ronú náà nígbà nìkan bẹ̀bẹ̀ áyìndì gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹnìkan níbẹ̀ lẹ́yìn ẹ̀ orí sánmà tọ́jẹ́ pé kò sí ààyè níbẹ̀ orí ilẹ̀ tọ́tẹ́ pẹ́rẹsẹ́ ẹni tọ́tẹ́ tí ò lópin yìí ó lópin àwọn aláàmópin ó aláàmópin ẹ̀ Allah huwa munawwiru samawati wal ard wa ashraqat al-ardu bi nuri rabbiha ọlọ́mọba aláàní ẹ̀rí ilẹ̀ yọ ma mọ́ pẹ̀lú mọ́lẹ̀ ọlọ́m Allah la tudrikul absar ó lè rí láyé mí o wa huwa yudrikul absara àmóhun rí gbogbo wa pátápátá tẹ́nìkankan ò sékíní tẹ́nìkankan ò pamọ́ fọlọ́ àwọn tàbá wá jẹ́ olùgbàgbọ́ òdodo tàṣin Allah tàṣin gba aláàgbọ́ anábìnrin sọ́tọ̀ aráwọn ọ̀rọ̀ bọ́kùn anábìnrin ẹ̀ padà rí ọlọ́run ọba ìjọ kìíyàmù gẹ́gẹ́ bẹ̀ sí rí òṣùpá kọlọmọ́sá tèmi àti ẹ̀sùnú wọn èyí ni táàrin owó àti Allah bá dàrú kò tó kò láyé ẹ̀yọ́ máa yá mi nílùú ìṣẹ́mílé ẹjá ló lè di Allah mú fẹ́ rí ọlọ́run ọlọ́wọ́ bọ́ ní lámtara mi ó lè rí mi ó lè rí mi wá wo òkè tí mẹ́lọ́ kan yìí òyìn ìsìtàkọ́rọ̀ mọ̀kánà pàṣẹ́wọ́ bàtàrà rẹ̀ èmi ọlọ́wọ́ bá fi ìmọ́lẹ̀ sínú òkú parí sí ń fi ìmọ́lẹ̀ sínú òkè yẹn tó kè yẹn bá rárá gba ìmọ́lẹ̀ náà sí bọ́yá ó lè rí mi nígbà tí ìmọ́lẹ̀ ọlọ́run tó sán tí báyìí náà nífa tó sán sára sára òkè òkè fọ́ ànábì Musa dákù ọlọ́wọ́n bá ní sẹ́gbẹ́ ọ̀sọ́ fún ọ̀fẹ́ rí mi ó lè rí mi nílé ayé ń bí kò sẹ́ni tí ó rí ọlọ́wọ́ Allah ọlọ́wọ́n bá wa yàtà haddal bashari yàtà kùlà ha gbogbo ẹ̀dá ọlọ́run ti ń ayé ọlọ́wọ́n bá Allah ó challenge wọn ọlọ́run challenge gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run challenge àwọn àlùjọ̀nú ọlọ́wọ́n bá Allah ó challenge gbogbo àwọn alágbára ayé gbogbo àwọn àjẹ́ gbogbo àwọn oṣó gbogbo àwọn pastors gbogbo àwọn àfà gbogbo àwọn nákàlí gbogbo àwọn kátàlí gbogbo àwọn màláíkà gbogbo àwọn ẹ̀dá ọlọ́run pátátọ́ wà lérí ilé ayé ọlọ́run challenge wọn ìpè ìtòhùn ṣe ẹmẹ́nìkan tó lè ṣe wà ládìgbà tó sì ti sọ bẹ́ẹ̀ ẹnìkankan ààrẹ nìkankan fílẹ̀ tó lè ṣiṣẹ́ ọlọ́run annahu wa rabbu wala rabba siwa ọlọ́run bá aláàní èmi ní tọ́jú yín èmi ní pèsè fún yín torí mi mọ̀ dá yín àtẹ̀yìn àti ń tẹ̀ ń jẹ èmi mọ̀dá gbogbo ẹ̀ àtẹ̀yìn àti ń tẹ̀ ń lò èmi mọ̀dá gbogbo ẹ̀ àtẹ̀yìn àti gbogbo àwọn orin tó wà lọ́wọ́ yín èmi ọlọ́wọ́n bá mọ ní gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá ní Allah ọlọ́wọ́n bá ní ọba Allah alladhi khalaqakum òun ló dá gbogbo yín ọyọ ẹmẹ́nìkan wá ẹmẹ́nìkan wá tó lè dá kankan ọlọ́wọ́n bá ní innal ladhina yad'una min dunillah Eh, gbogbo àwọn tẹ́ pé tí sọ lọ́n láyé àkàlùkù dùbàbà ọlọ́run bá ní wọn lè dá iṣin wọn lè dá iṣin ìṣinṣin ọlọ́run bá ní Allah alladhi khalaqakum Allah ló dá gbogbo yín thumma razaqakum owó ní sì ń fún yín láti sìkítẹ̀ náà ilé rẹ̀ ọlọ́run lọ́kọ̀ ọlọ́run bá Allah ló fún mọ́tò ọlọ́run ló fún ọlọ́mọ ọlọ́run ló fún alálàáfíà torí gbogbo àwọn nǹkan jágùdàgùn tó rè pé abẹ́ rẹ̀ ló ti rí tí ó ní irọ́ ni o ọlọ́ni Allah ni o rọ́sà kọkùn òun ló fi ní gbogbo tẹ ní lọ́wọ́ fún mayomi ìtukùn Allah náà ni wọ́n padà pa gbogbo yín lọ́kọ̀ọ̀kan kò sẹ́ni tí ò ní kú Allah ni ó sì pa fún mayomi kùn ọlọ́run lọ́hùn ti gbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ ti kẹ fún ọlọ́run wá ka àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe mẹ́rin ọwá kàkalẹ̀ òun lòún dá yín òun lòun fún yín òun lòun ó pa yín hali min shurakaikum man iku min dhalikum min shay ọlọ́run ẹ̀ mú kankan wá nínú àwọn tẹ̀ ń bọ̀ kọ́ wá dá nǹkan kárí ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sin ọ̀ṣun tẹ̀ ń sin egungun tẹ̀ ń sọ̀rọ̀ ẹ pé egungun àtòrò jáde challenge ni kọ́ ẹ pé ọ̀ṣun ẹni kọ́ wá dá labalábá kọ́dà wá dá kankan kọ́dà ẹni kọ́ wá dá kankan gbogbo àwọn ẹlẹ́gbéyàwó pátá fọ́jẹ́ pé wọ́n ń ṣègbéyàwó nílẹ̀ yìí àbí mòmí ẹni gbogbo wọn kan parapọ̀ kan wá dá e, eṣinṣin so ti mọ̀ bọ́lá ọ̀sẹ̀ tó báyìí ah má wọ̀ náà o lọ́ba tó dá ọ yẹn lọ́ba tó mọ̀ sí ọlọ́run bá aláàtún tẹ̀síwájú ọlọ́run bá ní ọyẹ mẹ́nìkan wá nínú àwọn kankan tẹ̀sìn kó alimi ṣuraka ikun ní àwọn ṣíríkù ṣíríkù yín àwọn ojúbọ yín ẹ lójúbọ sí ẹni kójúbọ yẹn kó pòròfáìdì èkúté kátó wá pé ọmọ ọlọ́run ní ṣe gbogbo nǹkan ọlọ́run ti kọ́ńtó ṣe fún yín nígbà tó ti dá yín. àsìkò tó kọ náà àsìkò náà ní nǹkan náà bà yín lọ́wọ́ tọ́ba wá jẹ́ pé àsìkò yẹn lọ́lẹ̀ bọ́ ní tí wọ́n pè lọ́lọ́run àṣẹ ọlọ́run ọba ti kó tó dá ọ péjọ́ náà ni ó fún ọ bọ́ ọbọ ọbọ kọ́ ọlọ́run ti kọ́ tọ́lọ́run ọba kọ́ ní torí ń bọ̀ kò lè ṣe kankan fún ọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ilẹ̀ Yorùbá kò ní sólóṣìnú wa ibi abó ogun dé ogun ogun owó ogun owó kí ló wá dé tí ẹ̀yin ò ní lẹ́bìjọ́ ìtẹ̀ tí ń ṣe nígbà tí aláwò fún yín aláàní fún yàn ní gbogbo nǹkan ọlọ́wọ́ aláàní ẹwà mú kankan wá ìjàpá ni o ọ̀gá ni o ẹ̀sàmù kankan wá nínú tí èmi ọlọ́run dá ẹni kọ́ wá rọ̀ sákọ̀ yín kọ́ wá fún yín ní nǹkan kan tẹ́mi ọlọ́run ò ní fún yín ọlọ́run bá aláwọ̀ challenge gbogbo ayé àti gbogbo àwọn olóòsà àtòsà tí wọ́n bọ̀ ìrọ̀ lásán ọlọ́run bá aláà ní ẹwà mẹ́nìkan wá tó lè pa yín tí ìbá ti sẹ́mi láti pa yín ọlọ́run ní ẹmẹ́nìkan wá tó lè jí òkú tí ìnà ọlọ́run bá ti ṣetán láti jí ọlọ́run bá ní subhanallah ọlọ́run bá ní bẹ́ẹ̀ báyìí èmi gan mo gbéra mi tóbi wa ta'ala amma yushrikun mo tóbi kọjá akẹ́mọ̀ fẹ́ nìkan sẹ́gbẹ̀ẹ́ mi ipe ó lè dá nǹkan kan àbí ó lè tún yín dá mo tóbi kọjá akẹ́mọ̀ sògùn owó pé ìjàgbá àtọ̀gà àbí eré èèyàn ó lè sọ yín dolówó mo tóbi kọjá akẹ́mọ̀ bẹ̀rù pé ní ọ̀pá yín mo sì tóbi kẹ́ ìgbà pé tún lè jí yàtọ̀ sí mi ọlọ́ gbogbo àwọn ṣẹ́yìn ọlọ́run tí a ní gbogbo àwọn olóṣà lófin ní wa ta'ala amma ọlọ́run bá ní mo tóbi kọjá gbogbo àwọn nǹkan tẹ́ fi ń sakẹgbẹ́ mi tọ́jẹ́ pé mi ọlọ́run mo dá wọn mo ti kápá wọn ìdarí gbogbo tí ń bẹ́lẹ̀ ayé òṣè lọ́wọ́ wọn ọwọ́ mi ló ṣe kí ni iná lọ́wọ́ nígbà bá ti gbọ́ àyà yìí báyìí sórọ́tù àrùm àyà fọ́tì lọ́lọ́ lè dágbére fún gbogbo òsà àjọbọ èyí tá àjọ ń bọ́ ń lò àti àdábọ òun náà ni àwọn oògùn tí kálukú dì sínú ilé ọlọ́run ó ń dìkílẹ̀ pé kò sí nǹkan lọ́wọ́ wọn ìgbé kọ́mọ̀ tó mi dáná ni wàhálà táwọn bága kí ayé má yí kádàrà mi dá kíní kan kọ́mọ̀ pa mi kan àbí. ọlọ́run bá aláwo ní èmi tí mo dá yín náà lè ń fún yín èmi náà nípa yín èmi náà ní sí ìṣe kíní èmi ní ọ̀padà jì yín. mọ́ni huwa Allah tààlà ń pè lọ́lọ́run huwa allazi khalaqa kulla shay bila istithna ọba yìí ló dá gbogbo nǹkan o ọba tó dá gbogbo nǹkan yẹn náà ló sẹ́rí ojúbọ yẹn pé kò gbọ́dọ̀ mọ́ sí subhanallah ìfọlọ̀ wa in min shay illa an yusabbiha bihamdihi walakin la tafqahuna tasbihahum gbogbo tọ́lọ̀dá igi ewé ewé ń bẹ ògùn wà tọ́nsọ yẹn àti ewé àtògùn pé wọ́n gbọ́dọ̀ mọ́ júbà fọlọ̀ wọn ò lè yí nǹkan kan padà nínú tọ́lọ̀mọba aláwọ̀ bá yí padà wọn ò sì lè fún yàn ní nǹkan kan nínú tọ́lọ̀mọba aláwọ̀ bá fún yàn ọlọ́run bá ní òun lòun dá gbogbo nǹkan ó ní hádà khalqullah ọlọ́run bá ní gbogbo tí yọ wà lẹ̀ yìí èmi mọ̀ dá fáàrú ní máza khalaqal ladhina min dunihi gbogbo àwọn nǹkan tí ń gbágbára fún fẹ́ gbà ní ọlọ́run ọlọ́run bá ní ẹ fi hàn mí àrúnì ẹ fi hàn mí ní tí wọ́n dá ẹ̀kan pẹ̀sẹ́ǹtì tí wọ́n dá tí ìsìnkú ọlọ́run lọ́dà bá lè rọ́ọ̀lì mú ìsọnù wọn ó kílẹ̀ àgàn kọlọ̀mọ́dì àsọnù sọ́tù lukumọ́nù ayẹlẹ́ kọkànlá ọlọ́wọ́n bá ní iná lẹ́dínà tẹ̀dẹ̀ òun nàmì dún nílá láyé àkàlùkù zùbábà wà láwùjì jẹ́ màáwùlá ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tẹ́ ń pè ẹ̀yà ayé ẹ̀yà àgbà ẹ̀yà alálẹ̀ ẹ̀lẹ̀ yìí ẹ̀yin ṣéhùn ẹ̀yin màláìkà ẹ̀yin jìbìrìl mẹ́káìl ẹ̀yà àgbà ọlọ́wọ́n bá ní gbogbo tẹ́ ń pè pátá wọn ò lè dé ṣinṣin kí gbogbo wọn kan parapọ̀ gbogbo àwọn àjẹ́ àtóso tá a máa ń képe tá a bá ní sọ̀rọ̀ yẹn àwọn àgbà àtàwọn ṣéwù àti gbogbo àwọn màláìkà yẹn ọlọ́ọ̀ni gbogbo kan kó ara pọ̀ ọlọ́ọ̀ni kan wá ara wọn lọ́wọ́ kan jọ ṣiṣẹ́ papọ̀ kan pòròdúsì sísìn ọlọ́wọ́n bá ní wò tó bẹ̀ tí wọ́n lè ṣe lóòótọ́ jẹ̀mọ́ wọ́n lè ṣe ẹ̀hẹ̀ kí lọ́wọ́ dé tọ́já pé ọwọ́ mú ọlọ́wọ́n bá fífú yẹ azọmọtòlá títóbi ọlọ́wọ́n khalaqo kulla shay alima kulla ma khalaqa wọ́n lọ́wọ́ bá aláàdá gbogbo nǹkan gbogbo tó lọ́wọ́ bá dá ọmọ gbogbo ẹ̀ ó sì mọ̀ bí tí wọ́n wà gbogbo ìyẹ̀pẹ̀ tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́wọ́ bá kò sí ẹyọ kan báyìí tó sápamọ́ fọlọ́wọ́ bá ìyẹ̀pẹ̀ ilẹ̀ yìí nìkan jẹ̀mọ́ tí wọ́n ní kéèyàn máa ka èyàn lè ká bí awà yìí tán tí ìjáde láyé gbogbo kọ́ńtínẹ́ǹtì tó wà nílé ayé gbogbo ìyẹ̀pẹ̀ tó wà ń bẹ ọlọ́mọ iná bàrẹ̀ ọ̀rọ̀ kọjá tí ilé ọjọ́ mọ́ tá ń fọlọ́wọ́ bá wí gbogbo ẹranko tó wà ní ayé pátá ọlọ́run ní mọ̀ nípa gbogbo ẹ̀ ọmọ wọn lọ́kọ̀ọ̀kan ẹranko tí mo dá o iye nọ́mbà báyìí nọ́mbà kù lẹ́yìn tí lílẹ̀ ọ̀jọ̀mọ́ gbogbo àwọn kòkòrò tó lọ́n dá ọlọ́run gbogbo wọn gbogbo èèyàn tó lọ́n dá ọlọ́run gbogbo wọn gbogbo àwọn màláíkà tó lọ́n dá ọlọ́run gbogbo wọn gbogbo àlùjànnú tó lọ́n dá ọlọ́run gbogbo wọn ọlọ́run ọba ní in kullu man fi samawati wal ard ọlọ́run ọba ní gbogbo tí ń bẹ nínú sámà àti tí ń bẹ ní eré ilẹ̀ àti tí ń bẹ nínú ilẹ̀ ìlà àti rahman abida gbogbo wọn pátápátá wọn gbọ́dọ̀ má jẹ ẹrú fún rahman ẹrú rahman ní gbogbo wọn kò sọ́lọ́ wọn bá nínú wọn wọn ò sì lè sin tọ́lọ́ ń ṣe laqad ahsahum wa addahum adda ọlọ́wọ́n bá ní ohun ọlọ́run òun ti kàyé wọn lọ́kọ̀ọ̀kan addahum adada adàdí wọn ọlọ́wọ́n bá ní mọ́mọ́ gbogbo ẹ̀ wa kulluhum àti ìyìn yàwó mọ́líkìyà àmàtí farida gbogbo ẹ̀ pátápátá ní ọ̀wà bá mi jọ́ àlìkìyàmà tí kankan ò ní pẹ̀jú mẹ́ ó sì tún miss ọyá wa sọ ẹnìkan tá a lè ròyìn pẹ̀lú tá a fi ròyìn ọlọ́run báyìí mo ní wọ́lá tààlà ń pè lọ́lọ́run wọ́n sì àkùrùsí yìí ó sáma wa àti wọ́lá ọba yìí tóbi débi pé ní àga rẹ̀ àga ọlọ́run ọ̀fẹ́ ju sáma àti lọ́run ọlọ́wọ́n bá ní wasi'a kursiyyuhu samawati wal arda ọlọ́wọ́n bá ní àga rẹ̀ wọ́n fẹ̀ ju sánmà tilẹ̀ lọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní wala yauduhu hifdhuhuma wala yauduhu hifdhuhuma wa huwal aliyyul azim ọlọ́wọ́n bá ní la yu'jizuhu hifdhuhuma sánmà tilẹ̀ àti tọ́wọ́ bá ní wọn káwọn lágara láti sọ wọn òun lòun protect wọn òun lòun sọ wọn òun lòun sọ wọn tí nǹkan kan ò fi ṣe wọn òun tóbi gan òun ga òun sì tóbi agbára òun ká gbogbo ẹ̀ kò sẹ́nìkan tó lè fi nǹkan kan ṣe ń tóun dá látara pé òun sọ gbogbo ẹ̀ bó ṣe wá tóbi tó tọ́pọ̀ tó yẹ kò ní òun lá láti sọ torí òun ju sámà àti ilẹ̀ lọ ọlọ́run ọba àlá wọn ní tá a bá ju sámà àti ilẹ̀ tá a bá ju sínú àga ọlọ́ wọ́n ní yọ́dà gẹ́gẹ́ gbàtà sí kíni jama bí ìgbà tí ajú òka sínú kíni inú agidugbo tá a bá ju sọ́mà tilẹ̀ sínú àga ọlọ́ wọ́n tá a bá wá ju àga ọlọ́ sínú alálàṣẹ ọlọ́ bí tá a òka sínú agidugbo ni. arrahman ọba rahman alal arish istawa ọlọ́run lóhun bẹ lókè alárasì ọlọ́run ju alárasì lọ bóòlù ọlọ́run wá tó ọwá ń fi ànábì Ìsá òfin wí ọlọ́run ọwọ́ àgbàgbọ́ wípé ẹnìkan bẹ́ẹ̀ tá a lè máa sìn ọwọ́ singi ọwọ́ sinrin ọwọ́ sin omi ah ọyẹ kí wọn náà mọ̀ pé ọyẹ kò wọ náà nítorí tọ́lọ́ ọba aláàbá gba ọmọ oníjàlù kìyàmà nígbà tó bá ti tóbi ọlọ́run yá àsàràtà òfòrè máa faratu fi jambillah àwọn àlùfáà wa wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn níjọ́ àlèkè àmọ̀ ni wọ́n tó mọ títóbi ọlọ ìpè ha bó ṣe tóre yá asàràtà yá wà ní òfó ti ṣeun máa fara tu fi jambila gbogbo tó ń ṣe síwájú ọlọ́run bá yọ̀ dáa òun sì gbà lé ayé pẹ́ nìkan ó tún lè tún yàn dá ah! àti gbogbo àwọn nǹkan yìí ẹ̀dá ni wọ́n lè dáyàn òun gbà gbogbo ilé aláwo lòun lọ lòun lọ lè gbógun owó wọ́n gbé fún kó máa wẹ̀ kó máa rí mọ́lẹ̀ àṣẹ ọlọ́ni razak èyàn padà mọ̀ pé ha sí ayé kí pààyàn àsọ́lọ́ ní pààyàn àsọ́lọ́ wọn lè jí wa gbogbo oríkèríkè ara rẹ gbogbo ẹ̀ ní ó pè pérépéré tí nǹkan kan ò ní yẹ mbẹ̀ ọlọ́run gbé òdìdẹ tó pé bí wọ́n bu yẹ̀pẹ̀ sàárè rẹ̀ tí wọ́n fi kọ́lé gbogbo ó pè padà ọ̀nà àrùwájú ọlọ́run ìgbà náà lọ́wọ́ àmà azọmọtàlá ti tóbi ọlọ́run ọba wa ẹ̀yìn miami nínú ẹ̀sìn wa allah mọ̀nàwó allah bala pè ní allah kulla yawmi huwa fi sha'n dojoojúmọ́ ní ṣiṣẹ́ ní dára la ta'khudhu sinatun wala nawm kìí sùn kìí sì tó gbé kìí sùn kìí tó gbé kíní wọ́n ń ṣe àwa ẹ̀dá là máa ń sùn àwa là máa ń tògbé tá a bá sì ti sùn àmọ́ ti ń lọ mọ́ tá a bá ti tògbé tọwọ́ wọ́ bọ́lẹ̀ wọn ní tọ́ mi kí bá sùn tọwọ́ rẹ̀ á ṣe kíní àbọ̀sílẹ̀ àgbàlagbà ń gọ́jà máa nínú àwọn àròyìn ọlọ́run náà ni pé látà àkótóhù sínú tún wọlà náà ọba ayé sùn kèésì ṣe kíni kèésì tó gbé mọ́ ṣàbòsí fún yàn o tó ọba gbá àyàn tó ṣàbòsí fún yàn tó ń tó bá dìde lóru ọba tí ó pè ọba tí ń sùn ni ó bí bá ti ń sọ báyìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ma ní kọ́ ma rí bẹ́ẹ̀ ọlọ́run aláwọ̀ ya ara rẹ̀ ó ní Allah ọlọ́run bá ní ọba Allah la ilaha illa hu ọlọ́run ní kò sí ẹlòmíì tẹ́lẹ̀ sìn lódodo lẹ́yìn òun nìkan alhayyu ọba aláyé ní alhayy tí ò fara pin kankan ọ̀dàdúfún rẹ̀ kọ́ ọmọ yẹ̀kú mọ̀ bí alqayyum ọ̀bọ̀ tó dájú tó fara ti kankan gbogbo tó kù lẹ́yìn ọlọ́run wọ́n fara ti ọlọ́run so ti mọ́ títú bí ọlọ́run báyìí látà àkótó òsínà tó wọlé ànáwó ọlọ́run bá ní kò tó gbé kìí sì sùn lẹ́wù máa fi sáma wá àti wọ́n máa fi làwọn gbogbo tí ń bẹ nínú sáma pátá àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ òun nìkan ló ní kí là ń gbọ́ yín níbi àyà yìí òun náà ní pé ká má wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkankan nínú táà retí nínú sánmà àbí táà retí nínú ilẹ̀ àbí tí à ń retí lọ́wọ́ àwọn ẹ̀dá ọlọ́run ọba wa ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa yu'ti ibadahu min ata'ihi ọlọ́run ọba Allah ọba tó jẹ́ pé yìí máa ń fún àwọn ẹrú rẹ̀ ní tí wọ́n bá fẹ́ Allah aláàrùn zakariya lọ́dájú kọ ọ̀padà bímọ. àní lè tẹ̀síwájú jù báyìí lọ lénìí adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún àwọn fadilatu Sheikh Kamarudeen Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ lówó iyebíye tì ní ẹ̀yẹ́ ká tó pàdé ní dédé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí tá a tó fi pàdé àǹkírà wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.